Islam kéèyàn máa fall in love bóyá kọkùnrin máa fall in love fún obìnrin kan tàbí kí obìnrin kan náà máa ní falling in love fún ọkùnrin kan pé ìjó dánú Islam. ó dáa pẹ̀lú májẹ̀mú nítorí pé téèyàn bá fall in love fọkùnrin àdínkù fall in love bóun ó sì fẹ́ra wọn. a máa fífẹ́ ọkùnrin àti obìnrin a máa lórí ìfẹ́ ni. àlùmọ̀wájà ìfẹ́ tó tó gbòǹgbò náà ń pè bẹ́ẹ̀ mọ̀wájà tún lágbára ju lásán lọ kò yí báyìí ìlà bẹ́ẹ̀ náà kò yẹn tó kéèyàn fọ́ọ̀lì lọ ọ̀dà kéèyàn fọ́ọ̀lì lọ ọ̀dà àmọ́ lójú ọ̀nà ẹ ìbéèrè mi nù ẹ má náà ìbéèrè mi jẹ mọ́ bẹ́ẹ̀ ẹ béèrè dé ẹ̀gbọ́n ẹ àbí. ok wọ́n ní tààrí. wọ́n lè fún un ẹ̀yin نعم نعم نعم اوكي اوكي اوكي نعم نعم نعم wọ́n ní kí n fi pé fall in love táwọn wí yẹn ni pé kéèyàn nífẹ̀ẹ́ yàn wọ́n ní kí ó jẹ́ pé àníyàn wa lórí fall in love ni pé a fẹ́ fi sin lọ́wọ́ bá ní a dẹ̀ fẹ́ fẹ́ra wa ni kìí ṣe nílànà ti zìnà àbí nílànà ti wípé a kàn fẹ́ máa bára wa ṣe ọ̀rẹ́ sọ̀rẹ́ láàrin ọkùnrin tóbìnrin léjì máa ń bí zìnà náà ẹ̀sẹ̀ ọ̀rẹ́ sábà yìí zìnà náà nìyẹn náà so wọ́n ní irú eléyìí báyìí ni fall in love sáà ń sọ ìyẹn ni pé káà bá fall in love a lè fẹ́ra wa kò yẹ báyìí so in ó bí ká fẹ́ra wa òun náà ní ara wa kò yẹ báyìí now kèé ṣe irú eléyìí tó sábà wọ́pọ̀ láàrin àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó yẹ pé àní ti ṣe tán láti fẹ́ra wa o ààrẹ lánàá pa afẹ́ fẹ́ra wa láti ọba a kà fẹ́ máa nípa òwe boyfriend mi rèé girlfriend mi mo fún girlfriend mi àbí mo ọ̀tàkù ṣẹ̀ríà a yí báyìí sí nínú àwọn nǹkan tó sábà máa ń wáyé láàrin àwa akẹ́kọ̀ọ́ báyìí òun ni pé ọkùnrin ò tí ṣe tẹ́tọ́fẹ́ fẹ́yàwó ó ti ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ obìnrin náà ò tí ì ṣe tẹ́tọ́fẹ́ ó ti ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n wà láwọn ń àwọn kalẹ̀ lọ eléyìí báyìí aburú ni téèyàn bá ti mọ̀ fóun jẹ́ lọ́wọ́ fẹ́ yàwó ni kó tó máa fall in love ẹ̀tí ọ̀nà sáà ọkùnrin láǹfààní àti fall in love pẹ̀lú obìnrin mẹ́rin obìnrin láǹfààní àti fall in love pẹ̀lú ọkùnrin ẹyọ kan ṣoṣo. ó ti yé mẹ́rin nìsín tó a eléyìí báyìí ni ń pè ní pé yẹn ń fall in love tó o bá dẹ̀ ti ṣe tán tó o fẹ́ fẹ́ yàwó ni àbò ti ṣe tó o fẹ́ lọ́kọ téèyàn bá ti wá fall in love tán àwọn ìgbésẹ̀ tó kàn nínú ṣẹ̀ríà ni pé kọ́ ọ lọ ṣe kíkúbà obìnrin yẹn kó lọ bá obìnrin yẹn sọ̀rọ̀ kan fẹ́fẹ́ ọ̀nà tó dáa jùlọ tó wà afdol tó dẹ̀wà aslam tó lóore jù tó sì là jùlọ ni pé kó lọ bá bàbá obìnrin yẹn pé mo fẹ́ fi ọmọ yín kìtìbà náà ni kèdè pé ojú ìfẹ́ tọrọ ibnu ọkàn fẹ́ lọ gbà yọ̀ǹda kọ̀ fẹ́fẹ́ lóbìjẹ́ pé táwọn olùmọ̀ tá bá ṣe tààrífù kìtìbà fún wa nínú wọ́n ní òun ni ìzhárò rọ́gbàtí bimra'ati wa ìlàmù wà ní yíha bidhalik kaasị ṣe àfihàn ìfẹ́ tóbìnrin kan ká sì jẹ́ kí wàlíyù rẹ̀ mọ̀ pàfẹ́fẹ́ ọ̀nà alákọ̀ọ́kọ́ ni ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tá a lè gbà ṣe kípa obìnrin náà ni pé àkàpàdé níbi kan ni èèmọ̀ ibi tó ti wá gbọ́dọ̀ àmàwò òbí rẹ̀ ìgbàláyé wà fún mi kí n dánú fẹ́ kọ́ pé tó ẹlẹ́hà lóbìnrin àbí ìyàwó obìnrin mo ẹ́ tó bá ti lóun gbọ́ ẹ̀túká ní tó kù ní pé dákò bóòlù ti wá mọ́lẹ́yìn ẹ̀tí ọ̀nà sáà so ìtàkùn ní kíkbà ni a ti wá dánù kọ́kọ́ra wa tán lẹ́yìn ìyẹn ó ti ká lọ yọjú nílé àwọn òbí obìnrin láti lọ tọrọ àwọn láti lọ tọrọ obìnrin yìí tábáwá délé ta fẹ́ tọrọ ó ní àwọn àrkánù nìka ó lè láwọn ṣòro tó nìka eléyìí báyìí tí ó máa wáyé ní ọjọ́ tí a bá fẹ́ tọrọ ìyàwó ṣùgbọ́n àwọn ọ̀nà yìí lágbà tó bá ṣẹ̀rí àmú láti fẹ́ ara wa nínú àti sáà ń gbé kalẹ̀ tábá pọ́ọ̀lì lọ dára báyìí ó dà bẹ́ẹ̀ kò sí kàtó burú bẹ́ẹ̀ wọ́n ní pé ìjọ fún obìnrin láti máa lo ìjáàbù péńpé pẹ̀lú àgbọ́yé tí àwọn ẹgbẹ́ kan ti ń bẹ lónìí tí wọ́n sọ pé ìmọ̀ lo ìjáàbù tó délẹ̀ wípé ilé ìgbà ló ṣó ṣéèpù obìnrin wípé so ìgbà tó bá lò ní péńpé yìí so ilé ìlú ní ṣó rẹ̀. àwọn ẹgbẹ́ yìí ó dájú wípé àgbọ́yé wọn dọ̀tí ó dájú wípé èṣù ń bá wọn èṣù ń fi làákàyè wọn ṣeré ó dájú wípé àwọn ẹgbẹ́ yìí wọ́n ti ẹ̀sìn gbọ́yé kò yí báyìí nìyí. ṣẹ́rí ìjáàbù obìnrin ó gbọ́dọ̀ máa wọlé ni kí ni mo pè é yìí. ẹ ẹ̀ gẹ́gẹ́ kọ́ mọ wọlé o ní ó gbọ́dọ̀ ẹ̀gbọ́n kan ní mo sọ ni máa wọlé ni. ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tó tẹnu mọ́ kí n sòkòtò ọkùnrin lókè ká sọ ọkùnrin lókè ìtẹnumọ́ yìí wá pọ̀.

láti orí ọmọ ní kàtọ́ ga jù débi ego tá a máa ń de agoma lọ́pẹ̀ ní rìsípò ibi jẹ́ǹtì yẹn náà láti bí ìsíbẹ̀ náà pè ní ṣíbùrù arábìnrin kan fi kó ti wọn kó fi lọ lẹ́jọ́ ọkùnrin lọ. ó ní ìdán kankashibu akọ̀dáàmù òun náà arábìnrin tó bá jẹ́ pé lẹ́yìn ni ó fi kún ẹsẹ̀ wọn mọ̀ wá yọ ọ́ lẹ́ńgbà mi. arábìnrin tó wá jẹ́ pé yurkina zira'a arábìnrin ibi títọkùnrin bá dé òun kí fi dèdè ìdánwò kan kó ti wọn kọ́ lọ ẹ̀dàkùn ẹ̀fì ìgbọ́n kankan ní tùsà yóò kalẹ̀ àbí òní kalẹ̀ arábìnrin wà láàyè zidna àlàzáàlì àmẹ́kámájẹ́ kọkọjá àbáwọn nìdí àwọn tó wá bá nẹ́bí anẹ́bí kí ní ìyá tí ń wọ́lẹ̀ anẹ́bí ní ìyá ẹ máa ẹjọ́ máa wọ́lẹ̀ wọ́n ka. wọ́n ń kẹ́gbìn anẹ́bí ní bọ́bá kẹ́gbìn níbì kan ẹ́ tó bá kẹ́bò tí ọ̀lẹ́gbìn yọ fọ́ mọ́ nítorí pé nínú nǹkan tó ń fún anẹ́bí nínú àwọn nǹkan márùn-ún lẹ́tà tán fáwọn ha masjidan ọlọ́run ṣe gbogbo mi níbi tí mo ti lè kírun ó dẹ̀ ṣe ní tó lè mọ nǹkan ó ní nǹkan tó sọwọ́ àlùmọ̀ níbi ọlọ́wọ́ bá lékẹ́ yọ̀ǹda fún káfí yẹpẹ̀tì mára ṣe rí yẹpẹ̀tì ìjábà obìnrin máa tó ń kóhùn tó bá kó ẹ̀gbẹ́ ní báyìí sẹ̀mùkẹ́ tí òbí débi tó lọ kò lè jẹ́ pé ẹ̀gbẹ́ náà ni ọmọ kó lọ bẹ̀ àbí yóò débi tí ọ̀lẹ́gbẹ̀ tó bá ti débi tí ọ̀lẹ́gbẹ̀ tó bá ti wọ́ yẹpẹ̀ ń lọ ẹ bá rẹ̀ lọ ti má tọ́ abẹ́kítobìnrin kọ́ máa wọ́lẹ̀ ní o Ànábì tó ní káwọn obìnrin máa fi tiwọn wọlé ní àwọn ẹgbẹ́ kan wá dé làwọn ní two wọ́n two thousand ní two by two ṣe lẹ́wọ́n pé two by two ó ti uniform àwọn TMC nínú àwọn TMC ní two by two ìjábọ̀ ìwọ obìnrin tẹ́ ẹ bá ń ṣe ẹlẹ́gbẹ́ TMC márùn-ún two by two ká máa lè ọmọ TMC o. ma máa wọ eléyìí tí wọ́n ń wọ̀ lásìkò ànábì sallallahu alaihi wasallam ànábì ju ìbá wo obìnrin rẹ̀ pé kọ́ máa ṣe kíni ọmọ wọ ẹnikẹ́ni torí kò sí sọ́ọ̀tì láyà ànábì ni anírọ́lọ́pàá sọ́ọ̀tì ń bẹ láyà ànábì sallallahu alaihi dáadáa gílọ́ọ̀fù mẹ́láyà anábì àti kọ̀ọ̀sí anábì anábì ní látẹ̀ntẹ́kìbù mọ́ràtún mùsùlùmọ́tú wà látẹ̀lbọ́s alkọ̀fàdẹ́yìn anábì ní obìnrin tí ń tí ń ti hajj lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ lónìí kọ́ kó di ọgbọ́dọ̀ wọ hand glove méjèèjì e ẹ̀dàkùn nínú glove àti socks èwo ló complex tẹ̀pá yọ̀ká nínú glove àrí yọ̀ká nínú sọ́ọ̀sì o wọ́n ti lo kúkú láyé anábì sallallahu alaihi wasallam sọ́ọ̀sì ń bẹ láyé anábì mẹ́tara rẹ jẹ́ o ṣé kàlàlíbá ní ní kódà bọ́ bá wọ sọ́ọ̀sì yìí òtúmọ̀ sí kíjà àbùdá mọ́ wọlé nítorí pé sọ́ọ̀sì ṣéèpù nìkan kọ́lọ̀ nìkan ló lè bò kò lè bo ṣéèpù ọlọ́run bá lè gáyẹ̀ káyé láti kẹ́ ẹ̀bọ kọ́lọ̀ kẹ́ ẹ̀bọ ṣéèpù náà ni kò yẹ bá ní jẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní bẹ nínú àwọn olùmọ̀ ìṣòbò òyìnbó tí wọ́n máa ń sọ nígbà kan wípé àbí kí ọkùnrin tàbí ẹni tó jẹ́ obìnrin tó wà níbàálẹ̀ kó lọ ba ìbálẹ̀ yìí jẹ́ nítorí pé ó ní ìpalára tí ó máa kó bá àlàáfíà èèyàn wípé kí ni Islam sọ ń pa eléyìí. nǹkan tí Islam sọ ń pa rẹ̀ òun ni pé ìsọkúsọ ni wọ́n sọ ìsọkúsọ gbáà òun ni wọ́n sọ. kò yí báyìí nìsín ṣẹ́ra àwọn tí wọ́n ń ṣerú nǹkan báyìí àwọn tó ń pèpè sí ni islam wa ní tó bá jẹ́ pé irú oògùn báyìí bá ń bẹ ń tòótọ́ tó yẹ pé yóò ba ìbálẹ̀ obìnrin jẹ́ tó yẹ pé obìnrin tó lè lò àbí kọ́kọ́ lọ ba ìbálẹ̀ rẹ̀ jẹ́ àwọn àṣọ pé ẹ ẹlẹ́kìtà lè rẹ́bà jẹ́ ni ọ̀dà ọ̀ya ìbálẹ̀ jẹ́ lọ́dọ̀ tó ìbálẹ̀ rẹ̀ ọba jẹ́ kọ́mà lògún lọ́tọ̀lá ọba yìí jẹ́ ọ̀dọ́ náà ní olù ẹsẹ̀ nìkan fún láàárọ̀ ẹ̀tí ọ̀dọ́ sáwọn yìí àmọ́ pé wà lọ́sẹ̀ jìnnà ní òfin rógòlò àkódà kó kú láì ni wàláhì ó sàn ju kó ṣe jìnnà kọ́rọ̀ lògún lọ. ẹ yí mi so ẹ má jẹ́ kẹ́ni kẹta wá jẹ́ o pé ẹyin tó wọ́n ní mo ti ń kàwé lọ́wọ́ wọ́n ti ni bó ọ̀nà lọ́kọ ni ẹ̀yìn mòjí ń kàwé lọ́wọ́ ìwọ́ ẹni ọmọ lọ́kọ nígbà wọ́n lọ́bọ̀ rà rẹ bọ́kùnrin ní ọ̀bọ̀ ẹ̀sìn ọ̀nà sáà máa ń sì ẹ̀yìn tó bá wá ní ẹ̀kẹ́ ẹni òtí ní bàbá lè ọ sí bọ́ ń bẹ̀ ó sì ṣàlàyé fún pé bàbá lè kan ni mo lò kò yé báyìí nìyí wọ́n sì nílẹ̀ yẹn bá ti lògùn yẹn àmọ́ bàbá lè jẹ́ ni ó báyìí sì ṣùkọ́ lọ́ba kó sànù. ní under question náà wọ́n ní pé àǹfààní òtẹ̀ níbẹ̀ níbi kí èyí ó fẹ́ ẹni tó wà ní Bali. tó wà ní Bali. Ah. wọ́n láǹfààní wo ló ń bẹ́ẹ̀ bí kéèyàn fẹ́ obìnrin tó wà ní Bali àǹfààní alákọ̀ọ́kọ́ ni pé obìnrin yẹn jẹ́ ẹni rẹ obìnrin ọjẹ́ ẹni tí kò ṣe zìnà ni nínú nítorí pé téèyàn bá ṣe zìnà irú ẹni báyìí bí ìgbà pé ó ti ní àlébù bí ìgbà pé kọ́ o ẹjọ́ ọ̀dọ́ máa ń ó ti lálébù kan lára nìyẹn ṣùgbọ́n tó bá túbá tí a mọ̀ pé àlébù yẹn lọ tó pé táwọ́bà máa ba àlébù jẹ́ àbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n bó ṣe túbà yìí tálébù yìí lọ yìí tó ń ti bẹ́ẹ̀ tí a mọ̀ kọ́kọ́ tó bá fẹ́ tí ọ̀bá ètí mo sọ pé bí ìgbà pé lẹ́ẹ̀kan nìyẹn kò yẹ báyìí nìyí so kẹ́rí obìnrin tí a bá ń lé tí a bá yìí bá lé rẹ̀ pẹ̀lú ẹ̀ a wallahi obìnrin ni a kì í kú oríire púpọ̀ a jẹ́ kí àwọn òbí rẹ̀ kú oríire tó bá náà sọ lọ́wọ́ fúnra mi jẹ́ kó rẹ̀ pé ẹni tó bá rí ọmọbìnrin méjì tí wọ́n fi lọ lé ọkọ táwọn ọmọbìnrin ò ti jìnnà àrẹ́bìnrin mi pẹ̀lú òjò wà lọ́jọ́ gbẹdọ̀ kìyàmà rẹ̀ a kí àwọn òbí rẹ̀ púpọ̀ wọn kúṣẹ́ torí pé láwùjọ tiwa yìí ọmọbìnrin ṣòro lè tí ó sì gbé bàálù lé ọkọ òun àbẹ́ẹ̀kọ́ ni ó ṣòro rè kan o so a wàláyé ipò ńláńlá ni fóbìnrin náà ó bẹ̀rẹ̀ yóò tún wá jẹ́ ni tí ó máa ní ìlọ́dọ̀ ọkọ kódà ó lè yóò náà halẹ̀ pé ah, ọba mi lórí ìlànà ni kò níbo tí bá mi ni náà tún náà yẹn ah, ah, o ìgbà tí wọn náà fẹ́ mi ọmọ pé ọ̀tàrà ni n ṣe ní kí first hand mi ní ó jẹ́ so wàláhì yìí pọ̀ mẹ́ púpọ̀ wallahu alam. wọ́n ní pé ẹni tí ó ṣe tẹ́lẹ̀ Islam tó wá di mùsùlùmí ṣùgbọ́n láìpẹ́ ọjọ́ ó tún wá di kèfèrí láìpẹ́ ó tún wá di mùsùlùmí wípé ṣé irú ẹni báyìí ṣé ìṣe kẹ́límọ́tù ṣàhádà ṣó pọn lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bẹ́sẹ̀ bèrè àwọn yẹn ti hà ó jẹ́ nǹkan tó bà ní oúnjẹ púpọ̀ tó tọ́ ọlọ́run bá kọ́ mọ́ fi irú ẹ̀ àdánwò fún wa torí pé ẹni yẹn pé kì í tẹ́mi lè balẹ̀ lé lórí because islam tó tún gbà wọn náà nísìnyí náà kẹnu tó jẹjú pé ń jẹ lọ́nà ọlọ́run tó ìmọ̀ nǹkan tó lè jẹ so ẹ̀mí yàn wá ní kẹ́ balẹ̀ lórí ẹ̀mọ́ sílẹ̀ ọmọ ìgbà islam ní last week náà ọmọ tó ti di gèbè ní mẹ́rin ẹ̀ bẹ́ẹ̀ ló ta ọmọ ìgbà last month náà ẹ̀ last year náà ń kọ́ eléyìí náà tó tún gba iná ẹ àtúntì máa ń jọ kódà bọ́sọ̀ bókè ẹ̀sùn máa rò pé èèyàn ọlọ́run máma ìjọba tó yí padà ọlọ́run ẹ̀ máa wá ṣàdúrà tó ó tó bà ló jẹ́ ìwọ́n àbẹ́yàn ah, bá láǹfààní àti pàdé ẹ̀ kíyàn ṣe wá sí fún dáadáa kó mọ tó wáyé wá ṣe kó dẹ̀ gbàgbọ́ ní tó ṣẹlẹ̀ sí ni pé kò gbàgbọ́ yé Islam kò gbàgbọ́ yé Islam kó yẹn jẹ́ kó gbàgbọ́ yé Islam wọn wá ní tí ìyàbá wa ṣẹlẹ̀ síyàn ṣé ó pa dandan kó wí kalimatu shahada kò ń ṣe dandan kó wí kalimatu shahada istighfar ti tó fẹ́ni tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó di kèfè tó fẹ́ padà sínú islam istighfar tawba ti tó kò yẹ báyìí nìyí tó bá ti tawba kò yẹ báyìí nìyí tó padà sínú kò padà kó yẹ kí ni yẹ yẹ bẹ́ẹ̀ ni kọjọ́ yẹn ẹ̀rí mi gbọ́ yé kọjọ́ yẹn ìyapa ń bẹ lọ́dọ̀ àwọn pé àbí àyàfi tó bá jẹ́ pé ó ní jànáàbà lára kó wẹ̀ fún jànáàbà kò yẹ báyìí nìyí kó wẹ̀ fún gẹ́ni o kó wẹ̀ fún jànáàbà so wallahu a'lam. wọ́n ní pé ẹ dákun àdúrà wo la lè máa dé fún àwọn tàbẹ́sẹ̀ exam tó wá nínú sunna ní rọ̀sẹ̀lá. naam àdúrà ta lè máa ṣe pé tó wá fẹ́sẹ̀ exam tó wá nínú sunna nàbì eré tó ní jànáàbà lára lẹ́ẹ̀kan mọ̀ pé òrùkọ́ ti gbọ́ àbónú ní ìfà àti nǹkan ẹ̀rí tẹ̀lẹ̀ sí àwọn nǹkan tó bá ti sọ ìwẹ̀dọ̀ ọ̀rọ̀ yẹn kó wẹ̀. náà àdúrà tá lè máa ṣe fún tọba súnà mú fẹ́ni tí ọjọ́ akẹ́kọ̀ọ́ tó mẹ́sẹ̀ zam kọmọ ní allahumma la sahla illa ma ja'altahu sahla wa anta taj'alu al-hazna idha shi'ta sahla allahumma la sahla illa ma ja'altahu sahla wa anta taj'alu al-hazna idha shi'ta sahla gbogbo alámàrí tí yẹn bá fẹ́ ṣe tí yẹn rí nira fún yàn tí yẹn máa alámàrí tó wúwo ni tó nira ni tí yẹn bá ṣe tí yẹn bá ṣàdúrà yọ náà bá ṣe rọrùn fún yàn so ẹ̀zámù Jazakumullahu khairan. Àti eh, àṣàr tí wọ́n ṣe yìí tí a bá lọ wọnú sítádẹ̀ dáadáa inshallah àbá níbẹ̀. Wọ́n ní pé ìjẹ́ MSS, MSSN wípé ṣe ẹgbẹ́ ni àti pé kí ni jẹ́ ẹgbẹ́ ní Islam. Tọ́pìkì ọjọ́ kan ìbéèrè tán béèrè yìí. Àti wọ́n ṣe ní sókè wọ́n ní jẹ́ MSSN ẹgbẹ́ ni wọ́n àbí wọn kì í ṣẹgbẹ́. Ẹgbẹ́ ni MSSN ẹgbẹ́ ni wọ́n a ṣùgbọ́n a lè pín wọn sí méjì àwọn tí wọ́n bá nǹkan pè ní MSSN òun ni Muslim Student Society of Nigeria àwọn mùsùlùmí ọmọ akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ àwọn mùsùlùmí akẹ́kọ̀ọ́ ọmọ ilẹ̀ Nàìjíríà rí téèyàn bá wà ní ìjọba akẹ́kọ̀ọ́ tó sì jẹ́ mùsùlùmí tọ́wá tọ́wá ní àwa ni akẹ́kọ̀ọ́ mùsùlùmí nàìjíríà tá ń darí àfíàsì àwọn mùsùlùmí inú ọgbà kò tí ì sọdẹ lẹgbẹ tí ọba ti sáwọn kankan tá a fẹ́ sọ yìí bẹ àbí tí ọba ti sáwọn kankan tá a ti kà sáájú yẹn níbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ bóyá ni èsì ìdè nígbà yẹn tí ọba ti sí mbẹ ṣùgbọ́n èyí ni èso máa kẹ́kọ̀ọ́ mo ti parí ilé ẹ̀kọ́ mo ti ń ṣiṣẹ́ èmi tó wá ń ṣẹlẹ̀ tẹ̀tẹ̀ ẹ̀rọ kò sí túdẹ̀ǹtì ni wọ́n náà ni. nítorí wíkọ yẹn o kì í ṣe túdẹ̀ǹtì mọ́ kò rí àyè bọ́sáwùjọ mùsùlùmí yòókù darapọ̀ mọ́ wọn tó bá wá tí àwọn tó wá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ mùsùlùmí bá wá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n náà bá wà ń bẹ báwọn ṣe wà níjòkó yìí sẹ́mi pé wọ́n wà níjòkó nítorí pé àlámọ̀rí mùsùlùmí pawápọ̀ ní kékeré wọ́n jẹ́ mẹ́sẹsẹ ẹjọ́ ìrọ̀dá máa ń tù kò sí nǹkan tó burú mẹ́ pé àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ní ọgbà wọ́n ń ṣe nǹkan tó pa àwọn mùsùlùmí papọ̀ èmi náà gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́jọ́kọ̀ọ́ mẹ́ kéde lábẹ́ ẹ̀ẹ́ tí ọ̀nà sáà lè kí ṣe student lecturer ni níbo ni mo lecturer ṣe ń jẹ́ muslim student lecturer jẹ́ muslim student àmọ́ wa ń fúnra wa ní àwọn ẹ̀rí burúkú kan nígbà tá a wà mẹ́ torí mi tẹ́ ń wò yìí msn msn to the call ni mí kó tó lè bá wa kú mbẹ́ mo mọ n tẹ́sán msn dáadáa ẹ̀tún ọ̀nà sáà kódà lọ́sùn state nígbà yẹn ẹni tó bá ń tẹ́ msn tó bá lóun ọ̀ máa wá yìí kò ọ́ lè jẹ̀wọ́ ẹgbẹ́ mi gbogbo in tó ní ṣe pẹ̀lú ayéraki mssn pátá ni mọ́mà tẹ̀m̀pẹ́ mssn ní ayéraki láti secondary school branches tó fi central branches àti transition branches tí a rí àwọn central branch àti transition branch láàrin ara wọn wọ́n ń jà sí àgbà talent tó jura wọn lọ talent tó jura wọn lọ kódà wọ́n sára wọn ládàá lórí pé àmírù central branch ju àmírù campus lọ ara ń ṣiṣẹ́ náà branch lọ ó ṣẹlẹ̀ lẹ́dẹ̀ ní federal polytechnic ẹ̀dẹ̀ tí wọ́n sára wọn sánnara wọn tààrà lórí pé àmírù central branch ẹ̀dẹ̀ ó ń kílèmù superiority lórí àmírù campus ẹ̀dẹ̀ federal polytechnic ẹ̀dẹ̀ àmírù campus lóhun jùlọ ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀rọ̀ tó yẹ pé gbogbo àwọn elders msn meetings ta ṣe lórí ẹ̀ ò níye lórí hierarchy yẹn ẹ̀dàkùn tẹ́ ìsìláàmù náà nù wọ́n ń jà fún yẹn tọ́fẹ́ ń jà fún ìkúkùrì àṣà táǹjúra wọn lọ táyé òjúra wọn lọ ayélujára kìí ẹ̀dùn ní nígbà táwa ti bá wọn ṣùgbọ́n wọn fúnra wọn káwọn jura wọn lọ wọn padà nígbà táwa wà ń bẹ padà ni jura yín lọ ọ̀dọ̀ sáà ku àwọn area area council yẹn yóò kó àwọn àwọn branches di mẹ́rin márùn sínú àwọn agbègbè kan ní area unit area unit yẹn ni oni state tó gbogbo state sínú ní ní ní Kwara ń sìn wọ́n ní area unit tiwọn lọ́sùn sìn wọ́n ní area unit tiwọn àwọn ní area council one area council a ní area council one area council two unit. area ayélujára gbogbo wọn ní irú tiwọn o ní zone ani ani mssn àti zonal level zone a àti zone b zone a làwọn ará north zone b làwọn ará ẹ ẹ tí ọ̀dọ̀ máa so láàrin zone a àti zone b superiority náà fún superiority um, uh, ìjà ta ló lọ ta ló lọ ó tún wà àwa zombi bàbá wa la ju zon he lọ zon ìjẹ́rí ni ẹ̀ ń tòótọ́ tó tẹ́lẹ̀ máa sọ pé mssn gangan zombi ni zon he yẹn àwọn northern part yẹn mss wọn múnádóko kódà tí nǹkan bá dàrú láwọn zon he lọ́wọ́ àwa zombi lábà wọn yẹn jú ẹ̀ ẹ̀ tí ọ̀nà sáà máa ń sìn so òun náà tó wá ní àlà ṣẹ́rí gbogbo àwọn nǹkan wọ̀nyí ìkẹ́gbẹ́jọ ni ẹ̀ tí ọ̀nà sáà ìkó ẹgbẹ́jọ ni náà nínú ẹ̀ òun ni wípé wọ́n máa tún ṣe àwọn nǹkan kan kọ́ tako ṣẹ̀ríà a máa wá sọ fún wọn nínú àwọn nǹkan tẹ́mi gbógun jà wọ́n lé lórí kémi tó kú àjẹgbà òun ni ká máa kó àwọn obìnrin lọ sí IDC Islamic Graduation Corps ìmọ̀ kó àwọn obìnrin lọ sí IDC rèé ìkó maharam jáde ni aburú nínú ni kódà obìnrin tó fẹ́ ti hajj tó yẹ ni ọba maharam hajj òpó kanú ẹ̀sìn nìyẹn o tí ó ọkụrụ ní ọkùnrin tí ó tẹ̀lé lọ sí hajj kò lọ hadith wà ní sahihan ìkànnà àwọn sahaba ní orúkọ na wà náà tí ó lọ sí ní jihad ìyàwó rẹ̀ wà bẹ́ẹ̀ lọ sí hajj ọwọ́ lọ́ba nẹ́bí olóhùn wà náà tí ó lọ sí jihad ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ lọ sí kí ni kò ń ṣe anẹ́bí nípa jihad tẹ̀lé ìyàwó lọ ẹ̀rọ bí jihad ṣe lágbára tó alábìnrin tó fi ilẹ̀ fọ́tẹ̀ ìyàwó rẹ̀ lọ sí hajj àwọn mss ló kó àwọn obìnrin lóbìnrin tòjí wọ́n kó wọn lọ sí Lagos Ìbàdàn expressway wọ́n lọ kó wọn lọ sí IBC àwọn ti john dean yẹn o àwọn john dean ṣe Kwara lọ sí ilẹ̀ north bank ní john dean níbo lẹ́yìn máa ń kó wọn lọ èmi ọ̀bá yín ṣe nígbà tó èmi ti dé bí èmi ọ̀bá wọn ṣe mss rí èmi ọmọ bíjà ń kó wọn lọ. ẹ ṣé ìtọ́ bá ti kàn ní tọ̀ọ̀ mssn dé wàlọ́ọ̀ì ẹgbẹ́ ni àwọn nǹkan jẹ́ pọ̀ dáadáa ẹtí ọ̀nà tá a máa ń di tó fi yé wa pé ẹgbẹ́ ni wọ́n kò yé báyìí nìyí tó fi yé wa pé ẹgbẹ́ ni wọ́n. kódà ọ̀rọ̀ ìmọ̀ràn wọn àwa wà nù àwọn tó fáìtì ká máa jẹ àmì rọ sẹ́gbẹ́ mẹ́ta ni máa ń jẹ àmì ìwà mìíràn tẹ́lẹ̀ kó tó di pé padà sí ìjà mìíràn yẹn sí ká coordinator a ní nǹkan kan nínú ẹ̀mẹ́sẹ̀ sàn pè ní ṣúrọ́ ṣúrọ́ yẹn láti máa ń decide bó wa àfi ẹ̀sẹ̀ níwà nu ṣúrọ́ committee ẹ̀sẹ̀ ọ̀nà sáà máa ń tì tá a bá dénú ṣúrọ́ yẹn a máa sọ fún ayípe àwa yìí gẹ́gẹ́ tá a jẹ́ nínú ṣúrọ́ yìí àwa lẹ́mẹsẹ̀ fẹ̀ ṣe rí tá a bá dé usura kéde program tá a máa ń ṣe yẹn usura la máa ń pè é mítì la máa ń pè tẹ́lẹ̀ àpàdà tí ń jẹ̀ sí because tẹ́lá wa yìí ẹ̀mẹ́sẹ̀ jẹ́ nílẹ̀ jẹ́ wa ọ̀nẹ́bí bìdì ẹ̀mẹ́tẹ̀ẹ̀tẹ̀ lè jẹ wa asọ́tùdì èmi ò láì ilé òráyè bìdì kan láyé tẹ́mi òfin lọ. ẹ̀tí ọ̀nà sàn èmi ò àtidáwá àtidáwá wíìkì ni o àtidáwá kàmpù ni o gbogbo ẹ̀ pátá àti jihadi wíìkì ẹ̀tí ọ̀nà sàn báyìí gbogbo ẹ̀ àdẹ̀mọ́ bá ṣe ń ṣe àwọn elétò náà rí kí mẹ́fà náà tẹ̀lé pé ṣe IVC yẹn kódà àkáàsì àwọn ẹni tí lọ IVC tá a bá dé ẹni tí ò pé lẹ́sìn làmọ́ fi wù búra because tá a lọ sí IVC yẹn lọ́lájà wọn tí ò lọ́lọ́ sára wọn gbẹgbẹ́ yé dáadáa ààrẹ lọ àdẹ̀gbà yìí pé a lọ a lọ dìbò tara wa spiritually láàyè sókí mẹ́rin fàyọ́ bẹ̀ ni pé ẹ̀jáde náà ni sókí mẹ́rin fàyọ́ bẹ̀ pé nssn ẹgbẹ́ ni wọ́n o ẹ̀jọ́ ọ̀nà sáà máa ń dì so ẹ̀yin tẹ́ ẹ jẹ́ muslim student ẹ̀ wá ń bí ara yín lábẹ́ àwọn ti táwọn ilẹ̀ ìbí máa jẹ́ lẹ́gbẹ́ ara yín máa àti mùsùlùmí yín bẹ̀ jẹ́ báyìí ẹ máa tó ṣe tara yín pẹ̀lú àwọn ọ̀gáǹtà yẹn ẹ̀kí ọ̀nà sáà máa ń jù àwọn èèyàn bẹ́kẹ́ àwọn èèyàn ẹgbẹ́ làwọn kó jọ ẹ má fọ́ àlùmọ̀ yìí ká ẹ̀kí ọ̀nà sáà ẹ má fọ́ àlùmọ̀ yìí o ẹ jẹ́ kí gbogbo wa ká wà lórí ìlànà ẹyọ kan ṣoṣo ká máa sọ pé èmi ni kìnní kan èmi ni kìnní kan ẹgbẹ́ tiwa lélẹ́yìí ẹgbẹ́ tiwa lélẹ́yìí tó bá ti wà láàrin ara wa á wọ́n ní pé ẹni tí ó lọ kẹ́kọ̀ọ́ nílùú kan wípé ẹni tó lọ kẹ́kọ̀ọ́ tó bóyá àwọn tí wọ́n wá láti inú mi wá sí lọrin wípé ṣé gbogbo ìgbà tó wá fi kẹ́kọ̀ọ́ náà ló máa dùn olókun mẹ́rin sí méjì. ẹ wọ́n lẹ́nu tó lọ kẹ́kọ̀ọ́ láti lọ kẹ́kọ̀ọ́ nílùú kan nítorí gbà lérò náà ni pé ó ti rìn àjò nítorí pé yín tí ó ní ṣe pẹ̀lú kọ́sùrù ọ̀rọ̀ ìrìn àjò ni kì í sọ̀rọ̀ ìkẹ́kọ̀ọ́ ẹ̀jọ́ nàá nígbà míì wá rè a máa ń ṣèrìn àjò láti lọ kẹ́kọ̀ọ́ níbi tí kò kí ń ṣèlú wa tó dé ìyàbá tí wàá lè ṣe ìrìn àjò rẹ̀ kọ́sùrù ìdérùkù ti jẹ́ tọ́kùn. wọ́n á bẹ̀rẹ̀ pé ẹni tó wá lọ ṣe ìrìn àjò tó ṣe ìrìn àjò lọ kẹ́kọ̀ọ́ nílùú mi yìí wọ́n ní pé gbogbo àsìkò tó fi ń kẹ́kọ̀ọ́ yẹn náà ni ó máa dérùkù ni àbó ní gbèdéke àsìkò. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó pé ìyapapọ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ni àrínà olùmọ̀tẹ́ni yóò dérùkù láàrin ọjọ́ mẹ́rin péré ni wọ́n ní ẹ̀rí pẹ́ńgbára lé Ara olùmọ̀tánẹ́ yóò di okù seventeen days ni ó lẹ́rìí tẹ́gbára lé arínú wọn nineteen days péré ni ẹ̀yẹ́ bíi Abbas ó lẹ́rìí tẹ́gbára lé arínú wọn tẹ́ ní à lọ ní fi ibi ti wá àní ṣùgbọ́n wo ni tó ni wípé ní ti àníyàn tí n bá ní àníyàn pé ibi tí mo ti lọ yìí àbí ibi tí mo ń àjò tí n bá ti débẹ̀ èmi ti kọ́ sùúrù rárá kódà láti ọjọ́ tí mo ti débẹ̀ tó bá yẹ pé mo fẹ́ mú ìlú yẹn nílùú ẹ ẹ ẹ tí ìdí mi gbọ́ yé bóyá mo lọ kẹ́kọ̀ọ́ ńbẹ náà ni òun padà wá pé mo pé ibi tí mo ti fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ibẹ̀ náà ní padà máa gbé ibẹ̀ ní sẹ́tù sí ibẹ̀ mo fẹ́ mú nílùú èyàn lè ṣe bẹ́ẹ̀ kò ní ti kọ́ sùúrù mọ́ ṣùgbọ́n tí èèyàn bá láníyàn yìí pé mo kàn fẹ́ lọ sí nǹkan kan bẹ̀ ní bẹ́ẹ̀ mo fẹ́ lọ ṣòwò ni àbí fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ni àbí fẹ́ lọ gbọ́ mo fẹ́ lọ bí abùkátà kan bẹ̀ náà ni gbogbo iye ọdún tí n bá lò padapada bẹ̀ máa padà padà sílùú mi padà èèyàn máa ṣe kọ́sùrù ní kódà kọjá pé ọdún mẹ́wàá lèèyàn ló ẹ ẹ rí mi yé àwọn sọ̀hábà kò yẹ ọdún méjì ni kẹ́rí gbogbo àwọn tán lẹ́yìn ọlọ́jọ́ mẹ́rin èèyàn lọ́jọ́ nineteen èèyàn lọ́jọ́ seventeen yẹn àwọn ọjọ́ yẹn wọ́n mú nínú hadith anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n iye ọjọ́ tá anabi lò láàyè yẹn tó fi padà náà nìyẹn kéde pé anabi lò jù bẹ́ẹ̀ lọ ọwọ́ àti kọ́sùrù fáwọn ọjọ́ yẹn lásán tọ́ba yẹn bá nàbí lòjù àwọn ọjọ́ yẹn lọ ẹnu ọjọ́ yẹn làmẹ́bí wa ti ṣe kọ́sùrù làmẹ́bí wa ṣe ìtìmáàmù láwọn ọjọ́ tó kù ẹ̀rí yóò bá wọlé ṣùgbọ́n dèdè jẹ́ bá nàbí lòrẹ̀ làmẹ́bí ó túmọ̀ sí pé bá nàbí bá lòjù bẹ́ẹ̀ lọ́nà tọ́lá ààrẹ ọgbọ̀n mi tánàbí lọ tánàbí lo twenty one days gbogbo ẹ̀ ló ti ṣe kọ́sùrù àríbi mi tánàbí lo twenty seven days gbogbo ẹ̀ ló ti ṣe kọ́sùrù ajẹ́gbẹ̀ gbogbo ọjọ́ tánàbí bá ni mo fi ṣe kọ́sùrù eléyìí lọ́wọ́ ọ̀rọ̀ ọjọ́ ìṣ wọ́n ní pé ìjẹ́ alẹ́ ìkúnlẹ̀ nígbà pé bóyá olùkọ́ fẹ́ bá wa wí lápòjú wọn ní kúnlẹ̀. náà wọ́n ní olùkọ́ fẹ́ báyàn rí ọwá ní kíyàn kúnlẹ̀ wọ́n ní ṣe àlékúnlẹ̀. tí ìkè bá ti ṣe pé a fẹ́ fi ìkúnlẹ̀ kíyàn ni mo ní kúnlẹ̀ mo fẹ́ báyàn rí mo wá ní kó kúnlẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ bẹ̀ akórira rẹ̀ ẹ́ àwọn olùmọ́tọ̀ yí pé nǹkan yìí tọ́ máa ṣàrọ́hà tó ń ti pa kórìíra bẹ́ẹ̀ ẹ́ ṣùgbọ́n èèyàn lè kúnlẹ̀ pé ó fẹ́ báyàn wí torí ìyàtọ̀ ń bẹ láàrin tẹ́rí ìkúnlẹ̀ pọ̀ àníyàn ló fún ìkọ̀ọ̀kan nídàájọ́ kí n bá kúnlẹ̀ nísìn pẹ̀lú àníyàn pé mo fi ń jọ́sìn fẹ́ tí mo kúnlẹ̀ fún ni kí nìyẹn jọ̀mọ́ ẹ̀bọ kí n bá kúnlẹ̀ pẹ̀lú àníyàn pé mo fi ń kí ẹni tí mo ń kúnlẹ̀ fún ni kí làníyàn yẹn ẹ̀ṣẹ̀ nìyẹn iye ìṣẹ́bọ̀ o mo wá kúnlẹ̀ fún yàn pẹ̀lú àníyàn wípé mo fi ń sáàfù pọ́nísmẹ́ǹtì fún ni èèyàn yìí ṣẹ̀ṣẹ̀ kì í ṣẹbọ ẹjọ́ ìta máa ń dì ẹgẹ́ bó lè jẹ́ wípé mo lè kúnlẹ̀ torí pé mo fẹ́ mú nǹkan lẹ̀ kí làníyàn mi jàmá mo fẹ́ mú nǹkan lára mọ́tò ní tèmi wá kọ́lẹ̀ mo ti tẹ̀nu àníyàn tẹ́rí tí iṣẹ́ bá ti papọ̀ ẹ̀tí ọ̀nà táwọn èsì àmá ní ẹyẹ tọ̀tọ̀ àníyàn ni ọmọ fún iṣẹ́ yẹn ni ọmọ fún oníṣòkùn tó yàtọ̀ tọ̀ síra wọn kò ní báyìí nìsí ẹ̀rẹ́ jẹun fún ilápẹ̀jú ìgbàtọ̀ jọrú ẹ̀ mo lọ pa ẹran síbi òkúta nìsí mo wá gbà òkúta ẹni ọpọ ẹran yẹn fún kí nìdájọ́ ẹ̀

ẹgẹ́ bí ọkùnrin kan lè tẹ̀lé rí bóun fẹ́ pẹran òun fẹ́ pa ibùdó sí àyè kẹta ń pè ní buwana ní madina wọn sọ fún sọlá sọlá pé inni nazartu an an haro ibela bí buwana mo tẹ̀lé rí kí mo fẹ́ pẹran kàkómi kan fún ọlọ́ ní buwana alágbèwá bí lè pé àkànà sí ìhì wọ́sànù ní àwùsárì jahiliya ti yóò ẹgbẹ́ tẹ òòsà kan náà òòsà jahiliya ń bẹ́ẹ̀ tí wọ́n sì tẹ́lẹ̀ oníkòrí bẹ́ẹ̀ aka na rẹ̀ ìdà mi àyáàdìdì tí ọdún kan náà àwọn ọdún àwọn jàìrí àmẹ́ta ṣe bẹ̀ rí oníkèé wọn ṣe bẹ̀ lọ mú ìlérí rẹ ṣẹ lọ pẹran sáàyè tó wí yẹn torí pé láwà fa ń máa ti lọ gbogbo ìlérí tí ti mú tí ó múni lọ́wọ́ bá kò sí ìmúṣẹ fún yẹn sáàyè tó lọ fẹ́ sí nìyẹn lọ láti mú ìlérí yẹn fọ́lọ́wọ́ bá ti yé báyìí tọ́ba wọn ní tọ́ba lo àgbọ́yé yípo wò ní kúnlẹ̀ fún ọ̀gá rẹ̀ pé punishment lẹ fún mi èmi ọ̀wá lé kúnlẹ̀ wọ́n ní ṣe ó ṣàṣejù àbí kò ṣàṣejù. irú eléyìí báyìí tó bá jẹ́ sí pé ọ̀gá tó jẹ́ sí pé ó lè bá láàyè tí ó gbọ́yé ni tí ẹ̀ bá ṣàlàyé fún tó bá ní ọ̀gá yìí lé kúnlẹ̀ o tí ẹ bá yẹ fún mi ní punishment mi ẹ̀ fún mi àtòrí nǹkan báyìí torí nǹkan báyìí kò ṣàṣejù ṣùgbọ́n ọ̀gá yìí ó wá ń lagídí òun náà wá ń bá ọ̀gá rẹ̀ lagídí àlọ́sàfíjì ah, ẹ̀tí ọ̀nà sáà mẹ́rin torí pé ìṣẹ̀ láti ọ̀jẹ́ ẹni tí èbá ti fipá tẹ̀yẹ takòtò náà ọba kí nǹkan tó burú mẹ́ nítorí pé ìfún yẹn ní pọ́nísmẹ́ǹtì yóò já sí ìkẹ̀kẹ́ níta kódà kan ní kéèyàn fàtí alábẹ́ ọ̀tẹ̀ náà ni kódà kan ojú omi tọ́ wa o ìdúró náà rè bá dà lòun náà ẹ̀tí ọ̀nà sáà mẹ́rin tó yẹ اعتبر سان من سره أن يتمثل له الناس قياما فيتبوأ مكانه من النار بكنا أكان أصحاب رسول الله صلى الله عليه وسلم يحبه يحبونه وكانوا لا يقومون إليه إذا رأوه لما يعلمون من, كراهته لذلك حديثي أو النبي صلى الله عليه وسلم أو صلى النبي والنبي النبي جم وأنت واجب النبي تماثيل النبي تقول لي قام قال النبي كل يارك ẹ̀tọ́ ọ̀nà sáà máa ń dì kódà lórí irun àrẹ́bí kọ̀ fáwọn èèyàn pé ká máa dúró nígbà tó bá wà lórí ìjòkó ma tó máa ń jòkó kírun nítorí pé gbogbo tó bá ti jẹ́ sí pé ẹnìkan ju ẹnìkan wà lórí ìkúnlẹ̀ ẹnìkan ó wà dúró lé lórí láti máa fi sọlá àbí láti àbí yóò máa jọrú ẹ̀ àrẹ́bí ìfẹ́ kò bá ní so tó ti fọ́ bẹ́ẹ̀ sọ ni pé kódà kó jẹ́ pé ìdúró náà ní kọ́ńtẹ́ǹtì tó fún yẹn náà yóò náà níbi tọ́ bọ́ sí ṣùgbọ́n á padà sí kò sí kò ẹ̀tún ẹ̀dán so a sọ pé irú èèyàn báyìí tó bá kúnlẹ̀ fún wọn fi fún ní pọ́nísmẹ́ǹtì ni so kò tí ì tayọ àlà hada wallahu a'lam so eléyìí tí àmórí nìyẹn wallahu a'lam. insha Allah ta'ala a gba ìbéèrè mẹ́ta sí torí àsìkò wa kí a má bínú àwọn eléyìí tí ọlọ́wọ́ bá ní kákàrà láti fi dáhùn lónìí insha Allah tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá á máa dáhùn rẹ lọ. wọ́n ní pé obìnrin tó ní miscarriage wọ́n ní pé david gbé ẹ̀jẹ̀ ń dà ní ara rẹ̀ wípé irú obìnrin ṣé ó lè máa ṣe àwọn ìbádà. nàbóbìnrin tó ní miscarriage wọ́n ní tí ẹ̀jẹ̀ ti ń dà lára rẹ̀ wọ́n ní tó lè máa ṣe ìbádà. a irú ẹni bẹ́ẹ̀ ò lè ṣe ìbádà ìdájọ́ nífàsùn náà ni ó kún sí ní kò ní báyìí ní ti sọ ìdájọ́ nífàsùn náà ni Allah àlà afan kí wá ní ìdájọ́ nífàsì. ok ìdájọ́ nífàsì òun ni pé yóò kóra dúró kò ní kírun kò ní gbáwẹ̀ kò sì ní máa gbé Qur'an kò ní máa nísì kò sì ní máa wọnú mọ́sálásí àyàfi tó bá kàn jẹ́ kó fẹ́ rí kọjá tí ò ní dúró sílẹ̀ tí ò sì lọ́nà míì tó lè gbà kọjá àti nu mọ́sálásí àbọ̀ mú nǹkan nu mọ́sálásí lásán tí ó ti tara jáde tí ó sì nǹkan míì tó lè kò sẹ́lòmíì tó lè hàn jù bá mi lọ kò yẹ báyìí nìyí tó kò ní máa ṣe mọ́kù tọ̀wé kò ní máa dúró nu mọ́sálásí kò ní máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí kò yẹ báyìí tí ẹ̀jẹ̀ nífàsù yẹn tí ó fi dúró kò yẹ báyìí tó ìdájọ́ tí a fún obìnrin tí ń ṣe háìbọ̀ náà ìdájọ́ obìnrin tí ń ṣe nífàsù Allahu a'lam. ìfẹ́kùnlọ́ fẹ́ràn wọ́n ní pé ìdí a lè máa ṣe àzíkìrí lápapọ̀ tátún wá fikún pẹ̀lú ká máa lùlù sí eléyìí jẹ́ ṣẹ̀rí àfaramọ́. iṣẹ́ àzíkìrí lápapọ̀ bídà ni kò na lànà súnà nàbì sallallahu alaihi wasallam àwọn tí máa ń ṣe àwọn oníbídà àná máa ń ṣe bẹ́ẹ̀ sókè ájìnà sí ìmọ̀ àti àbíkiri lápapọ̀ wọ́n ní yàtọ̀ wà ní máa lùlù sí àbí ìlú rẹ̀ lílù ọ̀ràn ni òtún wọn lù sábìkiri ànọ́dá ọ̀ràn ọwá di ọ̀ràn lórí ọ̀ràn ẹ̀rí mi gbọ́ lùlù rẹ̀ nínú àwọn ṣètọ́ nínú àwọn irinṣẹ́ èsù ni kódà fún mùsùlùmí láti máa lùlù bẹ́ẹ̀ ni ọ̀dà fún mùsùlùmí láti máa gbọ́ ìlù lùlù wọ́n tó wá ń lùlù sásìkì àwọn abèrè pé ẹ wá fi jọ ta ni táwa lè fi ẹjọ́ o mú ibi tí ànábì tí sàzíkìrì tó lùlù sí wa àbáwọn sàhábà tó sàzíkìrì tá lùlù sí ọwá nílùú tiẹ̀ oníláyè lálálà ní sọ dèdè ní nígbà tó fi lu láyé lẹ́nu ọ̀la ó wàláhì ó tún ní ìbánẹ́jọ búlọ̀dọ̀ náà bá pé ó ń fi ìlú ó tó fi ń ṣe ó tó ń fẹ̀sí sí ẹ̀yẹ ó ń fi ìlú lu orúkọ ọlọ́run ìlú ẹ̀jẹ̀ rẹ̀ dáhùn sọ gbogbo ọ̀rọ̀ burúkú táwọn ẹ̀mọ́ sọ pé inú tí wá àzíkiri ní ṣe là ìlà ìdánlà nítorí àwọn nǹkan dìdìrín báyìí wàláyì wàláyì aburú páráságbà ni àrígbẹ́fọ́nà ọba tọ́nà bàrí kíláàdì ìjọba wa pa ẹni tí ó gbà burú ìwá torí tí irú sáàsì ìgbà ń bẹ láyé dò nílé wàláyì àgbákò ní sáàsì ìgbé o àmọ́ ọlọ́run bàrí kẹlá nígbà tọ́nà bá bẹ́ta náà ló ń mọ̀ yìí ọlọ́run bàrí kẹlá tètè bá wa pé ìtẹ́ bá mú lọ so ìlú kan sàdíkì ìlú ránú ni kò sílù àdíkìrì rárá bí kìrì kọ́mọ àwọn kan ní bàndìrì wọ́n nílò àdíkìrì ni a nílò rádaràdá ní bàndìrì ìlú àdíkìrì kẹ̀kí ní jẹ́wà kò yẹ báyìí nìyí tó ìlú kò sí ìtẹ́sí ń jẹ́lò àdíkìrì ààyè méjì ni ṣẹ̀rí àti yọ̀ǹda fún wa láti lùlù ààyè méjì péré ni ṣẹ̀rí àti yọ̀ǹda fún wa láti lùlù àwọn olóòlù àwọn ọmọbìnrin kéékèèké dẹ̀ ni bóbìnrin àgbàlagbà bá lu ìlùkulù lólù bọ́kùnrin bá lu wàhálà lólù àwọn olóòlù àwọn ọmọ kéékèèké wọ́n jẹ́ obìnrin níjọ́ ọdún àtijọ́ tí a bá ń ṣe ayẹyẹ ìyàwó kò tí yóò ń sè so eléyìí báyìí ni ó tọ́ ọlọ́wọ́ àìlà. ìzọ́kùnrin ọ̀fẹ́ rẹ̀ kó ló di pé á dáhùn ìbéèrè rẹ̀ ọ̀kan sí. ẹ dákun obìnrin kan tó ń jẹ́ adébáyọ̀ mùmínà tó wà ní political sos ó ní pé òun gbé báàgì òun sínú mọ́ọ̀sì láti àná ṣùgbọ́n ọlọ́wọ́ kára kó wa rí ká gbé wá office tàbí kí a pè nọ́mbà rẹ̀ 090 66 five zero five seven zero zero two one zero nine zero six six five seven zero zero two one. ẹ̀fẹ́kùnlọ sọ̀rọ̀ ní àfikún sí ìbéèrè kan tí ẹ ti dáhùn lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ ìdí ìrùnkù wọ́n ní pé ìdí ìrùnkù yìí náà ṣé a lè máa kí ìrun jímọ̀ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ní pé tí a tún wá lè ṣe jámù pẹ̀lú pé tá a bá ti kí gúúrì tán ká fi áfírí tẹ̀lé náà so wọ́n ní ọ̀rọ̀ nípa sọ̀látò kọf yọ̀rọ̀ kọf wọ́n ní ṣe àyè kí kọfùrù ní túmá àbí ìjìnlẹ̀ ní wọ́n sọ. bí ẹni tó sọ fún mi ṣe sọ yìí ó ní pé ìrun jimá kò yé mi tó bóyá. ok ìrun jimá méjì ní tẹ́lẹ̀ ló àwọn ọmọ tí wọ́n ti kọfùrù ẹ̀ sí o gbogbo àwọn ọ̀run tó ti jẹ́ gbólókò méjì méjì tẹ́lẹ̀ ni a kì í ṣe ọlọ́run àlejò á ti wa kọ̀ sọ́ọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ ṣẹ̀rí asùrù òun náà ni pé méjì méjì ọlọ́run bá nígbà wá ṣe àlékún tàwọn tí wọ́n wà nílé ọlọ́run bá fi tàwọn arìnrìn àjò lẹ̀bẹ̀ ẹjọ́ ọ̀dọ́ sáwọn yìí náà ẹ̀rọ júmọ̀ náà ní méjì là ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ so sọ láti sọ fẹ́ ṣe yìí náà méjì bó ṣe wà yẹn náà ló fi lẹ̀ náà wọ́n wá ní pé àwọn ni ṣé èèyàn lè ṣe kọ́sùrù àyàn lè ṣe jamiu àbí láàrin sọlátù zuhur àti áfù wọ́n ní sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ ni èèyàn lè ṣe jamiu láàrin sọlátù zuhur àti áfù. fún gbogbo ọdún tó lè ṣe kọ́sùrù. fún gbogbo ọdún tó lè ṣe kọ́sùrù. jamiu eré ìtọ́ dáa jù ni pé téèyàn bá ti sọ̀kalẹ̀ nírìn àjò tó ti débi tó ń lọ ní tó dáa jù ni pé kéèyàn má máa fi járe wù tó dáa jù ṣùgbọ́n gbà láàyè wà kéèyàn ti járe wù sọ́mọ pé ọ̀tọ̀ ni pé kíní yìí tọ́ ọ̀tọ̀ ni pé lè lọ́wọ́ afghan ẹ̀sìn ọ̀nà sáà afghan ni pé kéèyàn máa kírun kọ̀ọ̀kan lásìkò rẹ̀ kéèyàn máa ẹjọ́ nàzán tó pé sọ̀látù jama'a àfùbọ́lù ní sọ̀látù fọ́bí ìsábì ìwọ̀n ìṣìyìn àdọ́rọ̀jà ìrọ̀ jama'a lóore ju kádàrún kìlọ̀ nígbà ìlọ́po 27 yẹn ni pé tẹ́yàn bá kí ẹ̀rọ àbájí tó bá gba 100 times 27 rẹ̀ lè yóò kí tẹ́yàn bá kí ní jama'a àwọn kan máa ti àdíjì tú wọ́n ní tẹ́yàn bá kí ẹ̀rọ jìdẹ́yàn bá kí ẹ̀rọ àdákí ọgbà rádá kan tó bá kí ẹ̀rọ jama'a yọgbà 27 kéde tánàbí wí nìyẹn yẹn ni pé ìrún ládá tẹ́yàn bá gbà nígbà tẹ́yàn bá kó lè ó gbé kí ẹ̀rọ tẹ́yàn gbà rádá kan ìrún burúkú lè yẹn kí yẹn الحسنة بعشر أمثالها إيه بس لا داك لا فلا دا نوالي وبا ẹlòmíì wà ń bẹ pé ọlọ́run bá àlejò ọlá yùbọ́ ìfún lọ́hùn ìmọ̀yọ̀ṣà ọlọ́run bá àlejò ọlá máa ṣe ládẹ́ ẹlòmíì nílé ládìpẹ̀lẹ́ kódà ọlọ́run bá àlejò ọlọ́run máa ṣe tẹlòmíì ní seven hundred ọlọ́run máa ṣe tẹlòmíì jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ṣe ń kírun yẹn bá ládàtà ń gbà lórí ẹ̀yà kọ̀ọ̀kan bóyá bá ti fọkàn balẹ̀ bóyá farabalẹ̀ bó ṣe kírun yẹn ti dáadáa sí nílá rẹ̀ ti máa ń pọ̀ sí. now tí ẹ bá wá kiri jama ládàá yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ. now ìfọwọ́ ẹ̀kọ́ yọ̀ ń bẹ̀ ni pé èèyàn tó ti wà ní ibi tí ń lọ ó dáa jùlọ kó máa kírun kọ̀ọ̀kan lásìkò rẹ̀ ṣùgbọ́n tó bá fi ní jamiu kò sí láì sílẹ̀ kò burú kódà kọ́ yẹ pé jamiu ní wá ń kí ní gbogbo àsìkò tí ó lò mẹ́ kò sí nǹkan tó burú mẹ́ ó ti bá yín di ìgbàláyé wà fún kákí jamiu láàrin áfírì àti zoro tó bá wù wá a lè fa zuri wá bá a lè fa lára kálọ̀kì nígbà áfírì tó lè wù wá a lè fa bá zoro kákí lásìkò àbá eléyìí náà ń pè ní àtàkìdímù wọ́tàkìr kò ní báyìí ní ti ìlọ́kànlára àti ìfàkàwá sí àsìkò alákọ̀ọ́kọ́ tó yẹ báyìí méjèèjì ló rinlẹ̀ wípé anabi sallallahu alaihi wasallam ó ṣe méjèèjì ló dẹ̀rinlẹ̀ pé ó tọ́ nínú sẹ̀ríà tó wallahu a'lam. jazakumullahu khairan jaza insha Allah ibi ni a ti máa fi àdàgbà ètò náà rọ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá àwọn àṣẹ tó wà dáwà lẹ́kọ̀ọ́ kúlẹ̀ ni àṣẹ Ismail ibn Rọ́ọ̀dì tí wọ́n bọ̀ wá dá ọlọ́kùn lórí tí ń jẹ́ al-iman bil qadar ẹ dákun bí a ṣe kójú pẹ́sẹ̀ yìí náà kí a kójú pẹ́sẹ̀ náà ní ọjọ́ sọ́ọ̀sì tí ń bọ̀ kí ọlọ́ba kó mọ́ṣà tó àjùbá náà lọ. àwọn ìbéèrè tí àwa dáhùn insha Allah tó bá di ọjọ́ náà á máa dáhùn rẹ̀ lọ subhanakallahumma wa bihamdik nashhadu an